òròmọ adìyẹ tí ò bọ́ sọ́wọ́ àwòdì irú wọn ló ń padà wá dàkúkọ gàgàrà tí ń kọ lálásí ti ọmọ aráyé igi tọkọ tí ò ṣubú lọ́wọ́ atẹ́gùn tó dúró rètèrètè ló ń padà wá digi àràbà digi ńlá igi eléso tí tọmọdé tàgbà ń jàǹfààní ẹ̀ ogójì ọdún rèé forty years sí alhaji tajudeen ajani ojú ẹlẹ́gba ilé ogbó ọmọ arípo pọ́ndà tí ń gbóhùn sáfẹ́fẹ́ fọ̀rọ̀ sísọ èdè pípé sọmọ aráyé lóore ọpẹ́ ní fọlọ́wọn ọba ọpẹ́ lọ́wọ́ ẹ̀yin onígbọ̀wọ́ ẹ̀yin ẹ̀yin èèyàn bí àtàǹpàkò tí òjò wò dì lágbà àmọ́ lóore o. ayẹyẹ ogójì ọdún forty years tí alhaji tajudeen ajani ojú ẹlẹ́gbà ilé ògbó ọmọ arẹ́pọ̀ pọ́ndà ti wà lórí afẹ́fẹ́ fọ̀rọ̀ sísọ ohun èdè pípé ń tún gbèsè ayé ọmọnìyàn ṣe pẹ̀lú ìfilọ́lẹ̀ àwọn ìwé ẹṣin ọ̀rọ̀ mẹ́rẹ̀ẹ̀rin ìyẹn apá kìíní ìkejì ìkẹta àti ìkẹrin wàyí o fáǹfààní ẹ̀yin tẹ́ ti ń ka òwe ti ń bẹ nínú ìwé ẹṣin ọ̀rọ̀ àmọ́ tẹ́ ò mọ kòókòdo ìtumọ̀ àwọn òwe yìí alhaji tajudeen ajani ojú ẹlẹ́gbà òǹkọ̀wé ni oríṣiríṣi ọ̀rọ̀ tó ti wá ṣe àkójọpọ̀ àwọn òwe wọ̀nyí wọ́n ti kà á bó ti yẹ kó rí sínú audio CD pẹ̀lú ìtumọ̀ ohun ẹwà èdè tí ń bẹ nínú òwe kọ̀ọ̀kan láti apá kìíní títí di apá kẹrin kìkì kẹ́yìn ó kàn rà á kẹ́ ẹ gbọ́nẹ̀ ṣé wá rí i pé ó ti rọrùn gbáà ayẹyẹ àti ìkójáde lọ́ńtìn yìí máa wáyé ní ọjọ́ kọkànlá oṣù kẹfà june eleven twenty twenty two nínú ọgbà rédíò nàìjíríà bond fm ninety two dot nine one eight adékúnlé fàjùyí GRA Ìkẹjà ládìpọ̀ bus stop láti tẹ pẹpẹ ètò ayẹyẹ ogójì ọdún lórí afẹ́fẹ́ àti ìkójáde ìwé àti audio CD ẹ̀sìn ọ̀rọ̀ nínú ọgbà Bond FM àjọ wà ń bẹ̀ ni. àràyè